Numbers in Yoruba. Onka ni idi Yoruba. 1. Okan. 2. Eji. 3. Eta. 4. Erin. 5. Arun. 6. Efa. 7. Aj. 8. Ejo. 9. Ẹ̀sán 10 ẹ̀wá 11 ọ̀kànlá 12 èjìlá thirteen Ethala, fourteen ẹ́rìnlá fifteen ẹ́ẹ̀ẹ́dógún sixteen ẹ́ẹ̀rìndínlógún seventeen ẹ́ẹ̀tàdínlógún eighteen èjìdínlógún nineteen ọ̀kàndínlógún twenty Ogun, thirty Ogbon, forty ogójì. 50 adota, àádọ́ta sixty ọgọ́ta adoring, àádọ́rin ogoring, ọgọ́rin adoring, àádọ́rin hundred How many pens do I have? Biro mélòó ni mo The response will be muni ní méjì. Méjì because it's asking how many. So the me is added to the AG.